kì í ṣe tí mo rò tẹ́lẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ni mo jókòó nù ilé ṣé ń gbọ́ mi tí gbàgbọ́dọ̀ àárọ̀ mọ́ jẹ́ o jẹ́jẹ́jẹ́ ni mo jókòó nù ilé wọ́n sì wà ní wọ́tàmẹ́lọ̀ fún mi mo sì jókòó lórí bẹ́ẹ̀dì mo ń prepare fún iṣẹ́ ìrànṣẹ́ ti rọ̀lẹ́ yìí ẹ̀ mọ́ sí ni wípé mẹ́sàn-án bẹ́ẹ̀ lọ yẹn àwọn church member ni ó jẹ́ ẹ dákun kí ni mo wá fẹ́ ṣe ẹ gbọ́ abẹ́ dáhùn tẹ́tẹ́ mi náà wá bí wọ́tàmẹ́lọ̀ fún ó ti sọ orí kẹ̀dẹ̀ rẹ̀ rí ẹyọ kan ló kó kéwọn mo ti fọkàn sí pé tí má ti ti prayer dèrò yẹn lọ́sàn-án o kí wọ́n bá wọn pín sí wẹ́wẹ́ o mo jó ẹ o tutù gan bẹ́ẹ̀ mo gbé inú fíríjì mo ti là mo gbé inú fíríjì lọ́ba ní tọ̀ àwọn ṣọ́ọ̀ṣì ni ó jẹ́ o ohun tó òun fẹ́ fi ṣiṣẹ́ ni o èmi mọ̀ tí ó fi ṣe mo ti sọ pé àwọn ìfàyà àwọn díkìn àwọn pásítọ̀ ṣe pé ẹ̀yìn bìlífù wọn dèmí lọ ẹ lọ́mọ gbàdúrà sí ṣe yóò lè trust wọn dèmí lọ ṣe pé mo gbé water melon wá tọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jókè mi mo gbé water melon fún o kọ́ lọ́kọ́ ṣàánú mi o iṣẹ́ wòlíì iṣẹ́ wòlíì tó fi lágbára náà nù nítorí sẹ́ wòlíì fi lágbára nu ọ̀tọ̀ ni tẹ́ẹ̀mọ̀ rò ọ̀tọ̀ ni tí ó ṣẹlẹ̀ so ọlọ́run ṣàṣàánú wa ẹ̀ ṣàmì ni. now ibi tí mò ń lọ ni wípé ẹ̀yin tẹ́ bá tọ́ ọmọ babaláwo wá àrẹ̀mọ ni nǹkan kan ni oníṣẹ́ tó ṣe o kò sí ẹni tí ń já ewé tí ń wa egbò tí ò ní forí balẹ̀ fàjẹ́ ẹ lọ ṣèwádìí tí mo wí wò tí ń já ewé tí ń já egbò kọ́jẹ́ pé sẹ́tí ń ṣe ẹ mọ́ sí mi gbọ́ o ẹ̀yin tẹ́ lọ jáwé dóńgóyàrò tẹ́ ń gbó kì í ṣe tí náà ń bá wí o wọ́n jókòó nù wọ́n jókòó nù wọ́n jókòó nù mo ti mọ̀ ẹ̀mí ti sọ fún mi pé wọ́n ní pẹ́ jókòó tí máa lẹ̀ ní kúkú tí wàá ti bàbá tẹ̀ nílé dáná fún lálẹ́ mo fẹ́ kẹ́ já gbàdúrà iná ọlọ́run ó yá wọ inú mi wá ẹ wo a fẹ́ lọ béèrè lónìí ni gbogbo tó ti sọnù fọdún tó ti pẹ́ ọ̀run fẹ́ ṣe àwárí ẹ̀ lágbára ọlọ́run wàá sì rí gbà mo fẹ́ kọ́ pariwo wọn náà fẹ́ jẹ àjẹsára ẹ dákun ẹ wo bí iná ìmọ̀ bóyá ti rírí èmi rí inú fíìmù ni èmi ò rírí lójú ayé tí wọ́n sì yìnbọn sí yàn páwù tí ó sì ní tí ó sì ní ìbẹ̀rẹ̀ àná báyìí ẹ ti rírí ẹ dákun kí ló dé tí kírísítẹ́nì náà ò lè wẹ̀ dànù ẹgbọ́n kan tí mo sọ wọn o kí ló dé tó náà lè sọ pé ah, ẹ mo wẹ̀ dànù à ah, ọlọ́run jẹ́ kí náà rí ó wọ inú mi wá jẹ́ kí náà rí wọ inú mi wá gbogbo tí mo ti jẹ́ lọ́jọ́ ayé mi à ah, ẹ̀ẹ́mẹ́dọ́dọ̀ pa orú ẹ̀ iná ọlọ́run o ó yá gbé mi wọ̀ ẹ pé jésù lẹ́ẹ̀kan àdúrà. ọjẹ́ sọ̀rọ̀ ọjẹ́ sọ̀rọ̀ iná wọnú mi iná wọnú mi. máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ iná yẹ̀rẹ̀ kó dé ayò gbàbọ̀dé. jésù olúwa wa bóyá ibi náà mo mọ̀ ti sọ tí mo ní mọ̀ bí àfún programu kan tí mo jẹran lójú oorun ṣe ti rántí tí kì í bá ṣe ọlọ́run fúnra ẹ̀ ọlọ́run gbàkóso gan o tẹ́rù ba èmi náà tọ́lọ́run ṣiṣẹ́ gan tẹ́rù sì bà èmi náà tí kì bá ṣe agbára ọlọ́run ah ẹ̀yin tẹ́ mọ́ jà tẹ́ mọ́ ṣépè nínú yín ẹ̀ lè gba náà ọlọ́run àṣírí ti bẹ́ẹ̀ mo sọ fún un tọ́rọ́ náà ìbẹ́kẹ̀ ló náà nílòkulò kò dé bẹ́ẹ̀ kẹ́ fi para yín tó bá ti fẹ́ rí pè hmm, ọ̀ ní jẹran láwo ọ̀ ní jẹ̀fọ́ ọ̀ ní jata ọ̀ ní jẹpo ọlọ́run òpè léyìí yóò fi náà mi ṣòfò ni ọ̀ lè rí nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jọ tọmọ ọlọ́run tẹ́ ẹ kì í ṣe pé ẹ̀yin mo bá wí báyìí wàá pariwo jésù iná ọlọ́run ó yá wọnú mi wá iná tó ń tu tó ń dè iná tó ń fà ẹ̀mí mímọ́ o ó yá gbé wọ̀ mí ariwo jésù lẹ́ẹ̀ka má bèrè fún agbára má bèrè fún agbára má bèrè fún agbára. jésù ó yẹ máa bèrè fún agbára ó máa bèrè fún agbára iná tí wọ́n èrí fìdílà rẹ̀ pa iná tí wọ́n èrí pa máa bèrè fún agbára. jésù olúwa wa mo gbọ́ ọ̀rọ̀ yìí létí mi mi mọ̀ bí n ṣe gbé kalẹ̀ ṣùgbọ́n tí má ti ń sọ ogun ogun àkọ́kọ́ ogun àkọ́kọ́ bóyá nu ẹ̀jẹ̀ ni bàtẹ́yìn wà nu ẹ̀jẹ̀ ni o bóyá tẹ̀yàn dàgbà ni o bóyá bàtẹ́yìn ti mari ni o ogun àkọ́kọ́ ogun àkọ́kọ́ wọnú ẹ̀ ẹ tún yá mi ní yorùbá mi bàbá oyèkọ́lá mi gbọ́ ogun ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ogun ìpìlẹ̀ ṣùgbọ́n ogun àkọ́kọ́ tí èèyàn kọ́kọ́ wọnú ẹ̀ ìpìlẹ̀ yẹn èèyàn lè bá ń lé tẹ́pẹ́ tí ìsìn án tẹ́lẹ̀ sẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn tí ìsìn án tẹ́lẹ̀ bọ̀ tó lè mọ̀ ti wọnú ayé tiẹ̀ bóyá ó ní age sẹ́kẹ́ bẹ́ẹ̀ bóyá ó ní age ogun àkọ́kọ́ tí mo kọ́kọ́ wọnú ẹ̀ olùwàjì ọ̀sẹ̀ sẹ́yìn gbọ́ mi bígbà tí ẹnìkan ní ọkọ̀ wọnú ilé ẹ rí i pé bá kọ́ wọnú ṣọ́ọ̀ṣì tá a kọ́ wọnú ṣọ́ọ̀ṣì àwọn ọ̀ṣà ọ̀ṣà kì í ṣe new member abi àwọn ti wà ń bí tẹ́lẹ̀ àwọn ní ọkọ̀ tẹ́wọ́ gbà òpin ìwà ẹ̀kọ́ mi àbí ẹ wá jókòó mi torí kí wọ́n dára wọn mọ̀ wọ́n mọ̀ pé èèyàn ní wọlé àbí ẹ̀hán yo ẹ wá mi ọlọ́run ogun àkọ́kọ́ olùwàjì ọ̀sẹ̀ olùwàjì ọ̀sẹ̀ ṣé yorùbá yẹn yé yín ẹ lo yorùbá tó bá tẹ́ ẹ̀yin lọ́rùn ló yẹ kí n sọ pé kẹ́ yá mi yorùbá ogun àkọ́kọ́ tó kọ́kọ́ wọlé tó kọ́ gbà àlejò ogun nínú ayé mi olúwa jẹ́ ó ṣẹ́ ogun àkọ́kọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kí iná kó kọjá lórí ẹ̀ jẹ́ kó gùn yóò ṣẹ́ ó yá pé jésù àdúrà. jésù olúwa wa ẹ jẹ́ ká jókòó. mo fẹ́ kóòtù bíbélì lórí ni ṣùgbọ́n tẹ́ bá ka ìwé àwọn ọba ìwé àwọn ọba àwọn ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀. E. ìwé àwọn ọba kìíní orí kìíní so àwọn ọ̀rọ̀ yìí ń bẹ níbẹ̀ ṣùgbọ́n mi ì fẹ́ kàkà yes ìwé àwọn ọba kìíní látòrí kìíní nígbà tí dáfídì fẹ́ kú ó ti sọ tẹ́lẹ̀. So wípé Solomoni ni ó jọba lẹ́yìn òun ṣùgbọ́n wọ́n ń pe ọkùnrin kan ní adóníyà wọ́n yìí sọmọ ìyá bàbá nìkan ló dà wọ́n pọ̀ òun ló fẹ́ ló fẹ́ gba ìjọba yẹn lọ́wọ́ Solomoni ìyá Solomoni dìde láti gbèjà ọmọ rẹ̀ kó tó di wípé solomoni gba ipò ọba lójú ayé dáfídì ó ní wọ́n ti fi solomoni jọba ká dáfídì fún ẹ ló sọ wípé kí wọ́n lọ pe àwọn àwọn wòlíì wá nígbà tí wọ́n rí i pé ọba ti fẹ́ kú tó sì di pé ẹnìkan ti lọ pa màlúù ó dàbí ìtàn tí bàbá jóòbù alábí sọ nígbà kan báyìí tí wọ́n ní ọbásanjọ́ kéde pé wọ́n fẹ́ yan mínísítà kan ẹni tó wá mẹ́ńsàn tó pè tó àná sínú rédíò ẹnìyẹn bó ń ṣe gbó kọ́ńtì ẹ̀ màálù ó ti ń ṣàríyá ó ti kó sátífíkẹ́tì ó ti gbọ́dọ̀ ẹ̀ kí lorúkọ rẹ̀ lọ Ọbásanjọ́ lọ ìgbà tí ẹnìkejì tó náà tún jẹ́ the same name òun gbé fẹ̀ bàbá aláwọn sì gbọ́ tí wọ́n náà ànáǹsì àwọn màbóyá táwọn níbi táwọn kọ́ tó ráwọn fẹ́ ń sọ́ọ̀tì ah, ọ̀rọ̀ ń sọ́ọ̀tì kọ́ gbogbo kọ́ mi bóyá èmi bóyá èmi kọ́ èmi ò rí sọ́ọ̀tì inú bẹ́ẹ̀ tó bá lọ nígbà tí èdè bẹ̀ ara àtọ̀ ti ń pa màálù tó ti ń sáré àtọ̀ ti ń kàn lù sí nídìí amóye yìí jẹ́ ìwọ ọ̀nà ìwọ ń pápá ìwọ ọ̀nà bó sì dé bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ká mọ̀tàn dé kó sátifíkẹ́tì dé ó lòlò tó ń jẹ́ kinní kan àní à ó di méjì ẹ dákun ẹ̀wọ́ náà méjèèjì láwọn àwọn báyìí Ọbásanjọ́ ọ̀mí ní abẹ́kúta high school ó ní mò ń bá wí tọ́ba ti sínú mi lábẹ́kúta high school ìwọ kọ́ nígbà tí mo wà dìlọ tí mo wà dìbọ̀ bàbá tó ṣẹ̀ṣẹ̀ dé ń tiẹ̀ olóṣèlú ká abẹ́kúta òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ó sínú ìlàbẹ́kúta high school lóòótọ́ bọ́tẹ́ eléyìí kò dàbẹ́kúta rí ibi tí màálù ti ṣòfò nu now kí mò ń sọ ni pé adónijà ti ń pa màálù tó ti ń ṣe àríyá pé òun jọba dáfídì mọ̀ọ́mọ̀ fi ẹ̀tọ́ rẹ̀ lé lọ́wọ́ ni pé lójú ayé mi báyìí ó ní kẹ́ ẹ̀ ti yan dáfídì lọ́ba ṣẹ́rí náà lẹ́yìn lágbára ọlọ́run àwọn ọwọ́ agbára ayanijẹ yóò parun láyé yín sọrí a fẹ́ lọ gba àwọn ẹ̀tọ́ kan ibẹ̀ la dúró sí ìjẹ́jọ́ tá a fi pàdé lónìí àwọn ẹ̀tọ́ rẹ̀ kan bẹ bóyá lọ́wọ́ ọlọ́run ló ṣì wà bóyá lọ́wọ́ èèyàn ló ṣì wà but ó kó àwọn ẹ̀tọ́ kan tá a ti gbà a fẹ́ claim ẹ̀ nínú ìwé àwọn ọba kejì orí kẹfà bíbélì ń sọ̀rọ̀ nípa àáké tó bọ́ sómi ìgbà tí mò ń wo ìṣẹ̀lẹ̀ yẹn tí mò ń ronú lé lórí lọ́sàn-án yìí mò ń ṣe àkíyèsí àwọn nǹkan míì nínú eléyìí tí a ti sọ̀rọ̀ lé lórí bíbélì ò sọ wípé wọ́n ti gé igi tán wọ́n ń gé igi yẹn lọ́wọ́ ni àbí wọ́n ń gé lọ́wọ́ ni bí wọ́n ṣe ń gé lọ́wọ́ gbàù tó kan bóyá kókó ògì ló kàn ni ló ta pa ò tó bọ́ sínú omi wọ́n ń lo àáké yẹn lọ́wọ́ lẹ́yìn wípé atọrọ rẹ̀ ni wọ́n ń lo àáké yẹn lọ́wọ́ tó bá jẹ́ pé wọ́n ń palẹ̀ àáké mọ́ ni sítórì yẹn ìbá tún bóyá tí ìbá ṣẹlẹ̀ ni wípé ah àáké tí mo fi bí ní ìsìn ó mọ̀ tí wọ́n sínú omi ṣùgbọ́n wọ́n lo àáké yẹn lọ́wọ́lọ́wọ́ ó ní àáké bọ́ sínú omi tí àáké yẹn báyìí bọ́ sínú omi gbé kí ni ó ṣẹlẹ̀ delay ti ṣẹlẹ̀ yàtọ̀ sí pé à ń wá àáké ká àwọn kan tó ń ṣẹlẹ̀ sí èmi àti ẹ̀yin tó jẹ́ wípé ó ń fa ohun tá à ń pè ní ìdíwọ́ ó ń fa ìdíwọ́ mo fẹ́ ka a claim ẹ̀tọ́ wa níwájú ọlọ́run ẹ̀tọ́ wa sẹ́rí mo ń gba ọlọ́run gbọ́ mo ń gba ọlọ́run gbọ́ mo ń gba ọlọ́run gbọ́ wípé èmi àti ẹ̀yin ọlọ́run yóò fi ayé wa yóò fi yà wá lẹ́nu. Yeah rí ẹni tí ò bá lo ọkọ̀ rí tí ò ní mọ́tò rí tó jẹ́ pé ó fẹ́ lọ ọjọba kóró pé ó fẹ́ lọ kínní kínní ti ṣẹ́wọ́ sí mọ́tò tó wá jẹ́ pé wọ́n fẹ́ rin ìrìn àjò bóyá wọ́n lọ rú bí ìṣiṣẹ́ kan náà tí wọ́n wá gbé ní mọ́tò tí wọ́n wá tan èsì dé ṣẹ́kọ̀ náà yàtọ̀ sí pé yóò sùn kílẹ̀ kò yóò mọ̀ ṣẹlẹ̀ sí i. tí wọ́n ta yìí sí tó jókòó bẹ́ẹ̀ tó náà sì fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sẹ́yìn ẹni kò ní lọ ti bus stop ṣé ẹni bọ́kọ́ ṣe wọlé báyìí torí pé bẹ́ẹ̀ yẹ tutù ẹgẹ́ bẹ́ẹ̀ yẹ àwọn ẹ̀rín kan wà tí yẹn mọ́ dédé rẹ̀ eh, Mr eh, Matthew ti rìn wò sẹ́mọ̀ ni í ṣe ẹni téèyàn téèyàn lè rin tán torí kì í ṣe kí wọ́n palẹ́ rìn yóò kọ́ sáfẹ́yìn lẹ́ẹ̀ náà ni yóò kọ́ ah èmi nìkan yóò àtúnjókòó lẹ́yìn yóò tọwọ́ tẹ kíni fóòmù wò pé ah ló ṣe dẹ̀mùdẹ̀mù lọ́wọ́ kò yé yín lágbára ọlọ́run àwọn ẹ̀rín tẹ́ ẹ̀ mọ́bi tó ti wá àwọn ẹ̀rín ìyá lórúkọ jésù yóò ti ẹnu kù jáde. ṣé ẹ rí bó ṣe jókòó báyìí tí ń wò báyìí ọjọ́ tí ní àdúgbò wa ń bẹ̀ yẹn máa kàn ta mọ́tò ń bẹ̀ dáàdi ayọ̀ ọlọmọ ló lọ kí mo wá ń sìn wọ́n lọ àwọn afọmọ́tò yẹn nù mo wá dúró nígbà dúró ó ṣàwọn ṣe ó tan kò tan kankan lẹ̀ ó kàn sí bó wá jókòó ní mọ́tò wọ́n ní wọ́n ní six million ní wọ́n ta six what six million ọkọ̀ náà ò jù pẹ̀lẹ́ pé kò tún bí bí ọ̀bẹ ọ̀bẹ rẹ̀ lébàáyé náà lọ́wọ́ ní wọ́n á jókòó bó wá jókòó ní ah six million <laughs> ọkọ̀ six million bó wá jókòó báyìí èmi náà fẹ́ yìí ti ah ní tó dáa náà wù mí o bó jẹ́ pé tí n bá ní six million lọ́wọ́ kì í ṣèyún lèmi ó ra hmm, kì í ṣèyún ní ra tẹ́ má gbé bùnmi lókù ọ̀tọ̀ mo sọ fún yín ẹ má bọ̀ mí lóko ẹ pé wọn á kó six million lọ́wọ́ ẹ ẹ ní yábẹ o ẹ ní tán ẹ ní lọ́bẹ̀ torí pé o pé bó ṣe da owó rẹ lójú ó da ọkọ̀ Toyota Camry náà ní new model kò ju sọ́nsọ́ báyìí náà lọ ẹ̀jẹ̀ àyò mo sì sọ àwọn tó mọ̀ tí mú wọ́n ti mìírí èmi o ìmọ̀ tó tó wà ń bẹ́ o ṣùgbọ́n bí mi ṣe ń wo yìí tí n bá ní six million ní ìlékólé o bọ́ títí mò ń lọ ni wípé àwọn ẹ̀tọ́ rẹ̀ kan bẹ́ẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa mọ́tò njó ni ẹ̀mí máa ń láwọn practical issue kan mi ò sì mọ̀ bàtí nǹkan yìí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n fi yín lẹ̀ wípé ọ̀rọ̀ ọkọ̀ tá a sọ níjó ni ṣé mo mọ̀ wípé òun ọlọ́run ń tóun ọlọ́run máa ṣe ni. now ìbéèrè wa béèrè lọ́wọ́ mi ni pé ǹjẹ́ àwọn èèyàn ní ìgbàgbọ́ láti fi gbà á ìdáhùn lẹ́rù pé mo lè fún ọlọ́run ẹni. Eh, ẹ gbọ́ pásọ dáre ẹgbẹ́ àwòlẹ̀ rò pé mo lè fún ọlọ́run pé wọ́n nígbàgbọ́ àbí ṣe rí tó bá jẹ́ pé èèyàn ló bá bí mi léèrè béèrè mo lè dáhùn tẹ́ ẹ wíhùn ṣe gbọ́ tó bá ṣèèyàn ló bí mi mo lè dáhùn rẹ̀ ṣùgbọ́n tó bá pọ́ ọlọ́run tó bí mi léèrè béèrè ṣé kò rí nǹkan ló fi béèrè béèrè ẹ gbọ́ abẹ́ ìdáhùn mà ṣé kò rí nǹkan ó rí nà wá ní wọ́n nígbàgbọ́ kí kan lọ nígbàgbọ́ ohun tí mò ń sọ ni pé ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín ẹ jẹ́ kó gbóná nínú yín ìgbàgbọ́ tẹ́ lè fi gbà nǹkan ẹ̀yin tẹ́ ẹ di àtúnbí lóòótọ́ ẹ gbọ́ yorùbá ẹ gbọ́ yorùbá mi ẹ̀yin kan bẹ tó yẹ pé kì í ṣe pé ẹ di àtúnbí ìwà rere lẹ ní ilẹ̀ rò pọ̀ má àtúnbí ìdí inú tó fi jẹ́ wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ mọ́ sì ṣe yorùbá yẹn ti dàrú kò tí dàrú kì í ṣe pé ẹ ní à kì í ṣe pé ẹ dàtún bí torí pé ẹ ń gbàdúrà torí pé ẹ ń ka bíbélì lẹ́sẹ̀ rò pátá náà ní ẹ rọ ẹ kàn lọ ọmọ Jésù lẹ́sẹ̀ ní kì í ṣe pé ẹ ti dàtún bí torí pé ẹni tó bá ti di àtún bí àwọn ìṣẹ̀lẹ̀ kan máa wà tí máa ṣẹlẹ̀ téèyàn máa torí pé ó di àtún bí tí ò ní ṣe ṣé tí mò ń sọ yẹ yín because yóò dàbí àti èèyàn ti di èèyàn ti di òkú sí ẹ̀ṣẹ̀ àwọn tí a ti pọ̀ ọlọ́run bí ó ní wọn ò kì í dẹ́ṣẹ̀ nítorí kíni torí pé irú ọlọ́run ń bẹ nínú wọn ṣùgbọ́n tí wọ́n dédé gba ọ létí kọ̀ṣà tí wọ́n ah! a aṣọ ọjà mi ò tí ì fàyà irú ọlọ́run ò sí nínú rẹ ló fà now ẹ̀yin tẹ́ ti wá di àtúnbí ṣe é rí ìgbàgbọ́ tẹ́ ẹ fi di àtúnbí ìgbàgbọ́ yẹn gbé yín rìnrìn àjò ṣe mi ìgbàgbọ́ tẹ́ ẹ fi di àtúnbí tẹ́ ẹ ní nínú ọlọ́run tẹ́ ẹ fi ń ṣerú tẹ́ ẹ ń ṣeun tẹ́ ẹ fi yọ̀ǹda fún ọlọ́run ìgbàgbọ́ yẹn ti tó yín gbé. ṣé mo ti yànnà náà méjèèjì torí pé kì í ṣe pé àwọn kan gbàgbọ́ kì í ṣe pé wọ́n gbàgbọ́ àwọn náà máa àwọn náà máa pa òwe ẹ̀mí ń fẹ́ ayò àwọn náà lòwe wọn àwọn tó jẹ́ pé wọ́n kàn lọ́ra àwọn ọmọ Jésù lọ́rùn ni pé sákàmì náà máa wọ̀ ọmọ rẹ̀ gbogbo ìrànlọ́fẹ́ dọ́mọ Dangote gbogbo ìrànlọ́fẹ́ dọ́mọ eh, ọmọ ọba kan báyìí látọ̀ tó wà pọ̀pọ̀ la bóyá ọmọ ẹ̀bọ Èkó anyway ah, ọmọ ẹ̀bọ Èkó lèmi náà pé kò sì tẹ́bọ̀ kò sì mọ̀ rí so àwọn kan wà bá àwọn kan lọ́ra àwọn ọmọ Jésù lọ́rùn ní kí pé wọ́n jọ ọmọ Jésù a fẹ́ béèrè fún ẹ̀tọ́ ẹ̀tọ́ wo ni wọ́n pé kó o nú ọ tọwọ́ rẹ ò ti tẹ̀ àwọn ẹ̀tọ́ wo lẹ rò wípé ó yẹ a fẹ́ lọ gba àwọn ẹ̀tọ́ kan lọ́wọ́ ọlọ́run èmi ò mọ ipò tí ọ̀pọ̀lọpọ̀ yín wà gbàmù sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ lẹ́ẹ̀kan ìgbàgbọ́ pásọ dáre ni wọ́n to àga àbí ẹlẹ́tọ àga àbí ẹ rí i pé ibi tí wọ́n to àga mọ́ ibẹ̀ lèrò náà dé mọ́ ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀wẹ̀ ẹ̀yin yìí tí wọ́n ti mọ̀ pé ẹ̀yin tẹ̀ ń bọ̀ káni bá tò dẹ́yìn ni bóyá bà dẹ́yìn lónìí bọ̀tán sì ra to àga pé àwọn tí ó wò ní kọjá ibi ṣe ẹ ti rí faith ṣe ẹ ti rí gbàgbọ́ báyìí ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni bóyá ọlọ́run wa mọ̀ sọ pé mọ̀ jọ̀gbọ́n tó kọjá bí o tàbí káàdùn òwò pé àlejò báyìí náà lọ jàre ìdédúró ẹsẹ̀ rẹ ìdédó mo fẹ́ kẹ́ ọjà pariwo kọjá sọ tẹ́lẹ̀ ha ọlọ́run ẹ̀tọ́ mi ti tó láti gba eléyìí olúwa ó ti tú àkókò fún mi láti tayọ mo ń lo àwọn èdè yẹn torí mi fẹ́ lo àwọn àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ wa ń là kọjá kọ́ńdà bẹ́ẹ̀ ni pé kẹ́ni náà ní wí ara ìwọ lọ́wọ́ á wò wípé ẹ̀tọ́ mi ti gbé láti lu ọkọ̀ sẹ́kẹ́tìmẹ́ ẹ̀tọ́ mi ti gbé láti lu ọkọ̀ sọ́ọ́rí ní tó bá kàn ní ọmọ ojútó ní tó bá kàn ó ní ọ ṣe kí ni ní ọmọ ojútó tíru ayọ̀kadà sọ wípé ẹ̀tọ́ òun ti tó láti lu ọkọ̀ ní ìsìn waste of time ni waste of time ni ẹ̀tọ́ rẹ wo ló lu ọkọ̀ ọkàn fàkókò rẹ ṣòfò ni wọ́n náà mọ̀ tó kàn ọmọ tó kàn bọ́ọ̀sì ń fi ẹ̀tọ́ rẹ béèrè pẹ̀tọ́ mi láti ní admission láì jìyà láì sọ́fà ayò àwọn kan ń bẹ lóòótọ́ tó yẹ pé along the line wọ́n jẹ́ kí mọ́tò ọlọ́mọ gbé lọ school bẹ́ẹ̀ ni ó possible dáadáa ó possible ṣùgbọ́n ọ̀rọ̀ admission ẹni tó kàn admission tí máa ní tí mi ò ní sọ́fà kò sí bọ́lá òun ṣe léṣe kò bọ́lá òun ṣe léṣe sẹ́dáhùn tí wọ́n sá fún sí olúwa wọ́n fìyà jẹra wọn bọ́dà mi kan sọ̀rọ̀ wípé nígbà táwọn wà ní school torí pé àwọn ọmọ keyboard pé ọmọ organ ìgbàyànláyé organ ayé ẹ máa tẹ tẹmọ wípé tẹmọ sí pẹ́dà gbogbo school tiẹ̀ lọ pátá tẹ́fù kárí university first degree wọn wọ́n sponsor wọn ni torí pé ó sá mọ́ ọ keyboard play so tí wọ́n ní kẹ́lẹ́mi wá kọ́ lù ní ìsìn wá kọ́ drum set àbí pé iṣẹ́ fólúwa ó rí bí ó rí bí ìṣòro even tó ń bọ́ ní kíkọ́ tó bá lead the praise ní church yín lẹ́ẹ̀kan tó ní ah ìwọ lọ kọrin báyìí àìmí ni ah ṣe òun rẹ àbó òun àbọ̀ yá òun tó dà èmi náà mo ní nǹkan mi kàṣà ó tán ó tán ọjà ẹlọ́ntì ẹnu kò lẹ́sìn tí ọlọ́run ò lè lò kò sí tí ọlọ́run ò lè lò olúwa àní mo ní ẹ̀tọ́ tí mo fẹ́ gbà lọ́dún yìí ọlọ́run tó dá ayé àti ọ̀run olúwa gba ẹ̀tọ́ ilé lé mi lọ́wọ́ ẹ pé jésù àdúrà rẹ dáa. tó ní ẹ̀tọ́ kan lọ́wọ́ ọlọ́run báyìí títí tádùúrà rí ó fi gba ọ̀dọ́rọ̀ jẹ́ oṣù ọ títí tádùúrà rí ó fi yanjú kò gbọ́dọ̀ sú ọ. Jésù olúwa Jésù olúwa ẹ ti gbà tẹ́mi lọ́rùn olúwa ibo ni ẹ̀tọ́ iṣẹ́ mi há sí olúwa ibo ni ẹ̀tọ́ education mi há sí olúwa o fi gbogbo agbára rẹ gbà jáde fún mi àdúrà lórúkọ jésù. Yeah. sọ̀rọ̀ jáde olúwa o ọlọ́run tó dá ayé àti ọ̀run. dàbá yìí máa ṣá ìlà kó kàpọ̀ ni ma. máa sọ máa sọ máa sọ. jésù olúwa wa mo mọ àǹtí kan àǹtí yẹn fámìlì ni wọ́n àǹtí kan ní ọkùnrin kan kọ́ ń fẹ́ tẹ́lẹ̀ so yé nìsín àǹtí kan ọkùnrin kan bọ́ iná mò ń fẹ́ wá bá now ẹ ma bíi ẹ máa ẹ ma wo ẹ máa wo ẹ skandal mi o now àwọn lèmi kọ́kọ́ mọ̀ tí mo fẹ́ mọ̀ fẹ́ àwọn wá jẹ́ àbúrò tiwọn wọ́n ń gbé lọ́dọ̀ tiwọn sẹ́yìn bàbá mi wọ́n bí lọ́dọ̀ tiwọn gbàtẹ́mi àti wọn jọ wọ́n fẹ́ra lọ táwọn fẹ́ra táwọn fẹ́ra lọ ṣàdédé ni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nígbà tásà bì tásà fọ̀ àbúrò ni wọ́n fún lóyún. mo fẹ́ sọ fún pé àǹtí yẹn lónìí kò tí ì rọ́kọ fẹ́ wọ́n jáde sí i ẹ̀gbọ́n tí mo sọ wọ́n ṣe kí ni wọ́n jáde sí i ah ojú ewúrẹ́ kì í kò lára ewé ọdán ojú adùn ẹ kì í kò lára àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sọ fún ọlọ́run pé olúwa gbogbo ẹ̀tọ́ mi tí ayé gbà lọ́mọ mi lọ́wọ́ ọlọ́run àkókò tó olúwa dá ẹ̀tọ́ mi padà ẹ̀mí mímọ́ o gbà àlàáfíà mi padà ẹ pé jésù wà àdúrà yín dáa. jésù olúwa wa ọlọ́run wọn àgbọ́dọ̀ yàn mí jẹ gbé olúwa wọn àgbọ́dọ̀ yàn mí jẹ gbé ọlọ́run ṣàánú mi gba ẹ̀tọ́ mi jáde lọ́wọ́ ẹni tó fi ewé àtegbò gbà á lọ́wọ́ ẹni tó fi agbára ọ̀rọ̀ gbà á lọ́wọ́ agbára òkùnkùn lọ́wọ́ ègún ìdílé olúwa gba ẹ̀tọ́ mi jáde ó yá pé jésù àdúrà dáa. ó yá sọ̀rọ̀ ó yá sọ̀rọ̀ olúwa olúwa. jésù olúwa wa ìwé psalm one nineteen verse one twenty six ta ló wà ń bẹ̀ psalm one nineteen psalm one nineteen verse one two six bó fẹ́ ká kàjá láti nà bíbélì ni one twenty six psalm one nineteen verse one twenty six olúwa olúwa ó yá wa ṣiṣẹ́. Uh olúwa ó yá wá ṣiṣẹ́ ìyìnfẹ́ mọ́ bàbá yìí lọ ọlọ́run ìyìnfẹ́ bàbá yìí lọ ẹ̀mí mímọ́ o ìyìnfẹ́ mọ́ bàbá yìí lọ orúkọ ẹlòmíì ti parẹ́ nínú ìwé nínú ìwé dáàdi wọn ìwé fámìlì wọn orúkọ rẹ̀ ti parẹ́ wọn àrẹ kọ́kẹ́ náà ṣe mọ́ ni orúkọ ẹ ti parẹ́ tẹ́ máa dákọ̀ pé ẹ mọ̀já pé délé náà wà ní ẹ dákọ̀ kí wá dé kí ni ó ṣe ẹ jọ kí ni kí ni tí ó ṣe ah olúwa ó tó àkókò fún ọ láti ṣiṣẹ́ ọlọ́run o gba ẹ̀tọ́ mi fún mi olúwa ibi ayé mi wọlé sí olúwa pè jáde ẹ gbàdúrà lórúkọ jésù. jésù olúwa wa èyí tá a fẹ́ gbà yìí wàá gbàyàn mú tẹ́jọ́ gbàdúrà pọ̀ ni kò sí kòrò má bẹ̀rù ọba ló ní kòrò ìwọ ní kòrò sẹ́ni tẹ́ mú dání yẹn pè yín ẹ má mọ̀mọ́ kéékèèké o bàtà ni mo kọ̀ ọmọ tó kọ̀ ọmọ ọdún méjì sọ́dọ̀ àbọ̀mọ ọdún mẹ́fà tí ó níyì náà ti dáa. olúwa áńgẹ́lì tó tógun jà olúwa yàn tiẹ̀ ni mo mú dání níjó ní tí dávidi ń gbàdúrà àmín dáníẹ́lì ń gbàdúrà bíbélì sọ wípé tó ti bẹ̀rẹ̀ àdúrà báyìí làdúrà rẹ ti gbà ṣùgbọ́n àwọn balógun kan di lọ́wọ́ sẹ́gbàgbé a sì wá rán olórí ogun ẹni tí wọ́n fi ẹni tí wọ́n náà ló tutù tó ni àbí tí balẹ̀ padà fi sọ pé ya ẹ̀bùn tó ń gbé lọ fún tádẹ́rì àwọn yàrá ń gbé òun náà sì gbélé lọ́wọ́ ẹni tó tógun jà áńgẹ́lì tó tógun jà ṣé ẹ rí àwọn áńgẹ́lì kan ń bẹ tó jẹ́ pé bóyá láyé wa nílò tó lè máa pẹ̀tù ọmọ dáadáa dẹ̀ wá ní o ẹ ṣàánú rẹ o tí wọ́n dẹ̀ yọ̀ǹda rẹ fún ṣùgbọ́n kan ń bẹ tó jẹ́ wípé ẹni tẹ́ lọ́kọ̀ ojú òrọ̀rùn áńgẹ́lì tí òrọ̀rùn náà ní kọ́lọ́mù áńgẹ́lì tó tógun ìjà fún ẹni mo bú dání àṣẹ mo dání dání bó lẹ́sìn máa pẹ̀lú ayín tó tó kúta fọkọ mi tó kúta fìyàwó mi àbí ẹ ló kọ ok mo mọ kọ wọn áńgẹ́lì tó tó kúta mo mọ kọ wọn ṣé ẹ ti máa lẹ̀ ní kúkọ̀ ẹ̀rí wá tó di jẹ́rí dáadáa ìmọ̀ra wọn yóò ṣe ẹ̀rí nǹkan náà ìmọ̀ra wọn yóò ẹ dákẹ́ bá ń pín wọn jàre ó rọ ẹ máa gbọ́ ó sì rọrùn náà ó sì rọrùn sẹ́ni táyì fẹ́ mọ́ náà ó yá ilé tó máa ń kọ̀ọ̀kan sọ́tán ó ṣingù áńgẹ́lì tó ṣe fọkọ mi áńgẹ́lì tó bá ṣe fún ìyàwó mi ẹ bá tó ti rẹ́rìn tó tó ní à sọ́kọ mi lọ lò ní hihihihihi ee ọlọ́run ó ṣàánú mi ojú mi mọ̀ rí ọlọ́run mọ̀ ṣàánú mi mọ̀ ni ṣé ẹ ti rẹ́dì olúwa áńgẹ́lì tó tógun jà fún ẹni mo mú dání yìí olúwa rán jáde ẹ pé jésù àdúrà dáa. olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa. ọlọ́run o fi agbára rẹ̀ ràn jáde à ń jẹ́ ètò tó kó ń jà fún ìránṣẹ́ yìí áńgẹ́ tó kó jà fún bàbá tó mú dání olúwa ó yà ràn jáde ó yà ràn jáde ó yà ràn jáde. Jésù olúwa wá. sọmọ pẹ́ni tó ọmú dání yóò tí ì lọ́kọ sọmọ pẹ́ni tó ọmú dání yóò tí ì níyàwó wọ́n yàn jẹ ni ọlọ́run áńgẹ́lì tó tó gun jà olúwa áńgẹ́lì tó kájú ẹ̀ olúwa fi agbára rẹ̀ náà jáde wo wo wo ẹni tó mú dání yẹn ó ti béèrè fún kan ó ti fẹ́ tọdún márùn ó fẹ́ tọdún mẹ́fà tá a ti fi tá a tó ti gbèsè àdúrà ọlọ́run o áńkẹ́lẹ̀ tó tó kó jà áńkẹ́lẹ̀ tó kájú rẹ̀ nú ayé rẹ̀ ọlọ́run o ó yá fi agbára rẹ̀ ràn jáde sáyé rẹ̀ ẹ pé Jésù àdúrà. yáyáyáyáyáyáyáyá áńgẹ́lì tó kájú ẹ̀ olúwa máa sọ máa sọ máa sọ olúwa olúwa olúwa olúwa olúwa. jésù olúwa wa jẹ́ tó tún bàbá ẹ̀ áńgẹ́lì kan tó tógun jà ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ó yá máa bọ̀ nínú ayé ẹni yìí ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ pé jésù àdúrà dáa. ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ó yá bẹ̀rẹ̀ iṣẹ́. In the name of Jesus. jésù olúwa wa mẹ́lòmí. wàá sọ báyìí pé mo pariwo ìwọ ọ̀ránṣẹ́ yìí ó yá lọ di nílá ìwọ ọ̀ránṣẹ́ yìí ó yá dìde ìwọ ọ̀ránṣẹ́ yìí ó yá di nílá ariwo jésù àdúrà. Jesus. In the name of Jesus. Jésù Olúwa wá. Ẹ jókòó, a tún àdúrà yẹn gbà. Mama Dikines, ó yẹ wá ṣiṣẹ́ yìí. Mo rò pé nílò èèyàn ṣe àbí? Kẹ́pítẹ́ méjì àbí? Ó yá ó yá ó yá lórí ìjókòó yẹn náà ni má dìtú gbàdúrà má dìtú gbàdúrà mo rò pé sọ bó ṣe ṣẹlẹ̀ fún yàbí kò sí nǹkan kan so wàá sọ fọlọ́run pé olúwa àárín mo fẹ́ dì ńlá ọlọ́run mo fẹ́ dìde olúwa mo fẹ́ dìde tí wọ́n ti déwájú yín má wulẹ̀ díjú wọ́n sì díjú wọ́n lè fọwọ́ tọ one of the two olúwa mo fẹ́ dìde olúwa sọ mi dé ńlá ẹ gbàdúrà lórúkọ jésù. máa sọ olúwa mo fẹ́ dìde olúwa gbé mi dìde gbé mi dìde gbé mi dìde olúwa olúwa olúwa àníkẹ́ ẹ̀lajú yín lẹ̀ ẹ̀lajú yín lẹ̀ ẹ̀lajú yín ẹ̀lajú open your eyes open your eyes open your eyes open your eyes la ojú rẹ open your eyes jésù jésù jésù jésù máa sọ in the name of Jesus mo fẹ́ ká gbàdúrà rẹ̀ papọ̀ ni mo fẹ́ àgbà papọ̀ ni mọ̀ sọ mọ̀ sọ mọ̀ sọ mọ̀ sọ mọ̀ sọ mọ̀ sọ mọ̀ sọ mọ̀ sọ. Jésù Olúwa wa wo jáde bàbá ìpè Olúwa jẹ́ kí ọwọ́ ìdìde ó kàn mí à ń gbàdúrà lọ náà ni o ẹ mọ̀jà torí ìyẹn o máa pé bóyá kíní o Olúwa jẹ́ kí ọwọ́ ìdìde rẹ olúwa jẹ́ kó kàn ìṣẹ̀dá mi jẹ́ kó kàn ayé mi ẹ̀pẹ̀ jésù àdúrà dáa. ọwọ́ ìdílé rẹ olúwa jọ kàn mí ó yẹ yẹ máa sọ máa sọ máa sọ ọ̀la máyé mo ṣáyé lè ka pọ́ máa ṣe dà lè mo ka pọ́ máa ṣe lè ka tari bò lè ma ṣáyé lè ka pọ́ máa. máa sọ máa sọ máa sọ máa sọ máa sọ máa sọ máa sọ yes yes yes ah ọlọ́run àti dìde mi tó jésù olúwa wa èmi yóò dìde èmi yóò di ńlá bí ìpín mi tilẹ̀ kéré jọjọ èmi yóò dìde gbígbí mi tilẹ̀ kéré jọjọ èmi yóò di. wàá sọ fún ọlọ́run pé olúwa jẹ́ kí ọwọ́ ìgbèdìdì ó kàn mí olúwa ọwọ́ ìdíje ọwọ́ ìdí ńlá olúwa jẹ́ kó kàn mí jẹ́ kó káyé mi ẹ gbàdúrà lórúkọ jésù. máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ọ̀ ń gbàdúrà ni o ọ̀ ń gbàdúrà ni o ọ̀ ń gbàdúrà ni o.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 Jesus the blood of Jesus Jesu, Olúwa wa now ẹ lajú yín ẹ lajú yín kí ni àwọn àbùdá tẹ́ rí níbi watermelon tẹ́ mọ̀ tó ní àwọn kan tẹ́ mọ̀ tẹ́ mọ̀ yes nǹkan tẹ́ wí ó lómi ó léso ó. oh ó máa ń dùn yes ó máa ń korò ó ní korò wọn ti dàpọ̀ rẹ̀ yes ó máa ń tóbi yes ó wà attractive yes yes yes i like that yes kí tó nìkan mi tó lè discover tí ó bá dó wọn kì í ka yes ó máa ń dilẹ̀ ó máa ń dilẹ̀ yes ó ní kọ́lọ̀ ó ní kọ́lọ́ rẹ́ẹ̀dì ok kò sí tí náà ní kọ́lọ̀ yes ó máa fi ọkàn èèyàn balẹ̀ ṣé ò sẹ́ni tí ò tí ì rí nígbọ́ ó máa ń gbé òórùn dídùn jáde ẹ ṣe nígbọ́ ó jẹ́ èso táwọn èèyàn fẹ́ràn ẹni láti tó ń rò lọ́hùn iná tó rò lọ́hùn táwọn now ẹ wo bí ẹ wo bí nígbà tí a wà ní kékeré èmi ò mọ ìlú tẹ́yìn gbé ṣùgbọ́n ní kékeré tí mo fi dàgbà mi mi ò gbúrò ẹ̀ mi ò rí rí mo wà lọ́yọ̀ nígbà yìí màtàwà ní pastor school ẹnìkan wa ni ah ó máa ń dùn wọ́n sáró yẹn dáadáa ní bá fún mi ní bá ní kí n jẹ́ ó wá dàbí omi ẹ̀rọ fọ̀ lẹ́nu mi for the first time mo ní ah àwùsù ah, mi túrú bá sọ ọ́nù wọ́n kọ́ mi ní watermelon jíjẹ ni wọ́n kọ́ mi ni wọ́n kọ́ mi ni ìyọ̀dẹ́jídé sì ni tí n bá ti lọ lé wọn báyìí bó dé ìwò mọ́ kíní ìjẹ́ wọ́n sànì máa jẹ́ ayé lè jẹ́ kíní tó bá dàbí sàmà jẹ́ àmọ́ wá ṣe ká o sànì máa fẹ́ mọ sá láàrin báyìí ìbáná gbé ibẹ̀ ń sànì fẹ́ mọ sá báyìí wọ́n bá mọ̀ lè ṣe wọ́n mọ̀ nínú ilé. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó de ààfin ọba ó de ààfin ọba fẹ́rí ní ìsìn báyìí ẹni tó kọ́ mi ní wọ́tàmẹ́lọ̀ jíjẹ tábàjọ jókòó báyìí nígbà tí n bá jẹ mẹ́sàn-án bí wọ́n sábà lórí méjì tiẹ̀ ni torí pé mo ti dọ̀gà mọ́ wọn lọ́wọ́ now ẹ wo bí ṣe rí bí ẹ ṣe ń rí orí ọ̀fẹ́ tí ẹ ń jẹ nǹkan yẹn ṣe ń gbọ́ ọlọ́run fààyè gbà mí láàrin ọ̀pọ̀ ènìyàn bó ń bọ̀rọ̀ bọ̀ bó bọ̀ ṣe rí bó ṣe dé báyìí ṣe kẹ́ bẹ́ẹ̀ táwọn èèyàn tẹ́wọ́ gbà lẹ́ẹ̀kan báyìí ìrò pé ìrò pò ní sísìn ó lè pọ̀ lásìkò kan kó kí lásìkò kan sọ pé ẹ̀ ní rí i ah ìrò pé mi ò mọ̀ torí mo bá lèmi náà kọ́rẹ́ǹtì mọ́ wọn bó kọ́rẹ́ǹtì mọ́ bó ṣe dé báyìí ó dé ni thank mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ gbàdúrà kó tó di pé wọ́tàmẹ́lọ̀ dé kí tó wọ́tàmẹ́lọ̀ ọ̀sán wa àbí pẹ́ẹ́n pẹ́nápù wa ẹ̀yìn kí tó ni ápù kùkùmbà kaṣú nǹkan kùbá náà gan òun náà kàn òun náà òun náà wọlé ni gbogbo rẹ̀ wọ bó fẹ́ kẹ́ ẹ jẹ́ àlọ́ gbàdúrà bó rò pé tí mo sàn yé yín ọlọ́run wàá fi àyè gbà mí ni bẹ̀ẹ̀ láti sìn títí ọjọ́ ayé mi mi ò wọ́sẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n bí wọn ò bá rí ọ wọn à ní gbéṣẹ́ fún yàn ṣé gbọ́dọ̀ tí mo sọ ọlọ́run fààyè gbà mí sọ́rí níbi iṣẹ́ òun níbi iṣẹ́ òun níbi iṣẹ́ òun ọ̀ padà di ọ̀gá torí wọn ò fi àyè gbà ọ́ nǹkan tí ò ṣẹlẹ̀ rí ní rere yóò kàn yóò kàn farahàn náà ni ní tí ó ṣẹlẹ̀ mú sọ́n o adátọ̀ fẹ́ gbànú o olúwa fi àyè gbà mí olúwa fi àyè gbà mí gbogbo bí tí n bá ti lè dé gbogbo bí tí orúkọ mi bá ti lè dé ọlọ́run kó ṣe kí ni olúwa fi àyè gbà mí kò ṣàṣà ní òkèṣàn kan tẹ́ ẹ lọ tí wọ́n ní wọ́n pé watermelon tẹ́ ẹ lọ tẹ́ ẹ fọwọ́ ti dànù báyìí ẹlòmíì ò kọ́ ọ̀sán yóò kọ gbá yóò kọ àwo ṣe alágbàlú mọ ìṣe ìgbà tiẹ̀ ẹyin mélòó lẹ mọ tí wọn pè ní ìyeyè ṣe ṣe ẹ mú rí ẹ mú rí ṣe ẹ máa mú náà dìsìn ẹ máa mú dìsìn náà kí ló dé àkìfí mú àrímọ́ ẹ lè mú méjì tẹ́ ẹ fi mọ̀ wípé ẹ lè jẹ́ lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni pẹ́ńdà ní ni mi ṣe jẹ́ ọlọ́run ṣẹlẹ̀ pé àwọn nǹkan àwọn àwọn ti ṣe kí ni wọ́n ti wọ́n ti wọ́n ti wọlé ẹ jẹ́ kí tí mò ń sọ yé sọ́rí bọ́ ṣe ń tàbí tọ́ jẹ́ olúwa ọlọ́run fi àyè ṣe kí ni fi àyè gbà mí bí inú ṣe kéré tó olúwa sì fi àyè gba ọmọ ọlọ́run bá a ṣe pọ̀ tó ní nàìjíríà lọ́sọ̀gbọ̀ ní dàdálẹ̀ ní dàdá eh, kíláwá iná ìfìwàsáyé olúwa fi àyè gbà mí ó yá pé jésù kọ́ sọ́dà dùn àbẹ́ẹ̀.

ọlọ́run fààyè gbà mí níbi tí aró ti tù mí ṣe mọ̀ pé ẹ lè gba iṣẹ́ kan iṣẹ́ ẹyọ kan ṣoṣo báyìí tí life yóò dẹ̀ change ah ọlọ́run fààyè gbà mí èmi rè níwájú rẹ olúwa fààyè gbà mí àdúrà lórúkọ jésù. Bueno, pues ya jugué. sọ̀rọ̀ àmọ̀kálì máa ṣáyé àpò máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ̀dùjú yìí. Jésù Jésù Jésù Olúwa Olúwa Jésù Jésù Olúwa wa. ǹdẹ́ dúró rí afẹ́pin báyìí. iṣẹ́ tí tí wọ́n pè ní èso ó pọ̀ téèyàn bá ṣiṣẹ́ ó retí kó ṣèso àbí tí a bá sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ nípa èso tí inú àbí now a lè tí a bá gbin èso dandan ni kó hù jáde èyí ló ṣẹlẹ̀ rẹ́rìn ni ṣẹ̀wá mi ṣẹ̀wá mi mo fẹ́ kọ́ táàmù ẹ̀ lọ́nà tó mo fẹ́ kọ́ fi kílẹ̀mù kankan àtàchì ẹ̀ mọ́ nǹkan kan ó máa ń lómi kò sẹ́ni tí ó mọ omi tọ́kàn rẹ̀ ò ní sẹ́tù olúwa ìfọ̀kànbalẹ̀ lèmi wá olúwa ó ní èso débi pé èso rẹ̀ yìí kà ọlọ́run èmi náà nílò èso ah olúwa fi àyè gbà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èso ẹ dákun lẹ́yìn wọ́tàmẹ́lọ̀ èso olótó máa ń tóbi tó bá yẹn ná pọ́pọ̀ náà máa ń tóbi yes pọ́pọ̀ náà máa ń tóbi pẹnápù pẹnápù ó níbi tó ó níbi tó tóbi dé àwọn ti dákọ̀ bẹ́pẹ̀ ọlọ́run o mo fẹ́ kí n la kò yé yín èèyàn máa ń rí pọ́pọ̀ tó máa ń tóbi tó bẹ́ẹ̀ lóòótọ́ sẹ́ǹdọ́ mi a máa tóbi tó bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìgbà wo ló dé tó ti fi gbalẹ̀ wọ́n ń gbìn ní Yorùbá wa náà wọ́n gbìn o wọ́n gbìn o ṣùgbọ́n wọ́n kó wá ọlọ́run mo fẹ́ kọ́ wo àbùdá kan sí ti ń ṣe ọ́ tàbí tí wọ́n fúnra rẹ̀ fẹ́ mo fẹ́ kọ́ mú àdúrà jáde látara pọ́pọ̀ yẹn tọmọdé tàgbà ló ń dùn òun ní ìṣẹ̀lẹ̀ ní jẹba àfù yìí olúwa o ó yá fi ààyè gbà mí ó ẹ pariwo jésù àdúrà. lábẹ́ orí ọ̀fẹ́ àtọ́júre tí mo rí gbà gbogbo yín lẹ ti jẹ wọ́tàmẹ́lọ mo sọ lórúkọ lọ́rùn àwọn ọmọ ogun ó yá kó di iṣẹ́ ìṣẹ́gun sínú ayé yín. mi ò mọ̀ tẹ́ ẹ fi béèrè fún tó bá ṣeé ṣe fún ayé láti fúnyàn ní àmàlà jẹ lójú oorun tí ó sì wá lọ di wàhálà síkùn rẹ̀ tí ó lọ di àìsàn síkùn rẹ̀ tí ó lọ di wàhálà síkùn rẹ̀ èyí tẹ́ gbé mì nípa gbára ọlọ́run alààyè lórúkọ jésù kristi bí ẹ ti béèrè ó yà kó ṣe bẹ́ẹ̀ fún yín. mo sọ di iná ọlọ́run alààyè mo sọ di dára gbogbo tẹ́ ti fi jó ó yà kó máa jó gbogbo tẹ́ fi béèrè ó yà kó máa ṣẹ ó yà kó máa ṣẹ ó yà kó máa ṣẹ ó yẹ kó máa ṣẹ́ ó yẹ kó máa ṣẹ́ ó yẹ kó máa ṣẹ́ ó yẹ kó máa ṣẹ́ ó yẹ kó máa ṣẹ́ ó yẹ kó máa ṣẹ́ mo sọ di iná sínú yín mo sọ di agbára sínú yín mo sọ di iná sínú yín mo sọ di agbára sínú yín ní orúkọ Jésù ọwọ́ agbára Ọlọ́run alààyè ó yá kó darapọ̀ mọ́ ọwọ́ ìyanu ọlọ́run alààyè ó yẹ kó darapọ̀ mọ́ ọwọ́ ìgbéga ọlọ́run alààyè ó yẹ kó darapọ̀ mọ́ o àṣẹ látòkè agbára ọlọ́run alààyè ó yá mo rán kọjá wá gbogbo bíkíbi tí irúgbìn yẹn wà gbogbo bíkíbi tí irúgbìn yẹn wà gbogbo bíkíbi tí irúgbìn yẹn wà ó yá iṣẹ́ ìyanu ó yá kó máa fọ́ ọ iṣẹ́ agbára ọlọ́run ó yá kó máa fọ̀rùn gbogbo tó jẹ́ àmì ìkórira ó yá kó parẹ́ bí ẹ ti gbé mi ó yá kó parẹ́ bí ẹ ti gbé mi ó yá kó parẹ́ gbogbo àmì àmọ́bọ́ ó yá parẹ́ gbogbo ẹyẹ mi yàgàn ó yá kó parẹ́ mo ní bẹ́ẹ̀ ti gbé mi yẹn mo lẹ́mí yàgàn mo ní kó parẹ́ gbogbo àìsàn nínú ara ó yá kó parẹ́ gbogbo àìsàn nínú ẹ̀mí ó yá kó parẹ́ bí ẹ ti gbé mi lórúkọ Jésù kó lọ ṣiṣẹ́ agbára ó yẹ kó lọ ṣiṣẹ́ agbára ó yẹ kó lọ ṣiṣẹ́ agbára ó yẹ kó lọ ṣiṣẹ́ agbára ó yẹ kó lọ ṣiṣẹ́ agbára ó yẹ kó lọ ṣiṣẹ́ agbára ó yẹ kó lọ ṣiṣẹ́ agbára. ògo ni fún orúkọ Ọlọ́run ni fún orúkọ Ọlọ́run ènìyàn wọ̀nyí ẹ gbọ́ testimony lórí tẹ̀ ṣe yìí ó yẹ kó ṣàríwá kankan lórí tẹ́ ẹ fi ìgbésẹ̀ ìgbàgbọ́ gbé yìí lórúkọ Jésù ẹ̀rí rẹ̀ mo ní kó sáré wá kankan gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣiṣẹ́ lẹ̀ tẹ́ ẹ ti jèso lórúkọ Jésù Kristi lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ lọ́ máa kórè ẹ lọ́ máa kórè ẹ lọ́ máa kórè ògo ni fún orúkọ Ọlọ́run ògo ni fún orúkọ Ọlọ́run gbogbo ẹ̀yin tí àmì yọ lẹ́nu láti sìn lọ àmì yẹn parẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀mí kan dà láàmú lórúkọ Jésù ẹ̀mí yẹn ṣòfò dànù ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ̀mí yẹn ṣòfò dànù ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ̀mí yẹn ṣòfò dànù bí ayé bá ti ń rí yín báyìí kí wọ́n máa rí ẹwà Jésù kí wọ́n máa rí ìgbéga Ọlọ́run láyé yín ẹ wà lẹ́mọ́ ẹ lọ dínilá ògo ni fún orúkọ Ọlọ́run jésù olúwa wa ké hallelujah mẹ́ta dáadáa hallelujah hallelujah hallelujah.